àkórí rẹ̀ ó pẹ́ kárí lóríṣiríṣi oríṣiríṣi ẹ̀ka lọ̀rọ̀ tí mo lórí rẹ̀ lọ́pa ṣùgbọ́n a gbìyànjú láti dá ojú kọ àwọn nǹkan tí ó kọ̀ wá eléyìí tó ṣe wípé òun náà ni ìjókòó wa òun ló dá lé lórí àwọn nǹkan tí ó kàn ní ìsìn yìí àní ìwòlẹ̀ mẹ́nu bá a fi yẹn ìgbà míì àwọn tí wọ́n bá ní tíra lọ́wọ́ nínú wa àwọn ìwé pé sáàbì hadith òun ni alimami Bukhari yóò alayhi rahmatullah àkọ́kọ́ mọ́ wa wọ́n dápọ̀ àwọn èèyàn ọlọ́rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ gbogbo báwọn ààfin ilẹ̀ lórí sábà láwọn sọ̀rọ̀ ń pẹ́ nìkọ̀kẹ́ nìkọ̀kẹ́ nìkọ̀kan àdìparí àti lẹ́yìn èdè ṣùgbọ́n abẹ́rẹ́ níbi ọ̀rọ̀ tá a sọ lónìí a kọ̀ra sọ lókìtà náà ẹ̀lmíyà muhimma li tulabil ilmi nípa ẹni tó jẹ́ ìbẹ̀rẹ̀ hadithi kọ́lá sami'tu ẹni pé kọ́lá al-Walid ibn al-Aiza àti bẹ́ẹ̀ akhbarani qala sami'tu Aba Amr الشيباني wọn ló súnmọ́ hadith yàgò ẹni ẹgbẹ̀gbẹ̀ ló sọ hadith yìí àníbínú masáwò ní ọlọ́dí yàlọ́wà àti rígbà sẹ̀mẹ́ẹ̀tù àbá amúrin àbá amúrin ní ṣàìbáàní àti tọ́yì àbá amúrin àṣàìbáàní yẹn yàní lẹ́gbẹ̀kùn fa'idatan àti àásù fa'idà kan fún wa nípa ìlú yìí ẹni ní orúkọ rẹ̀ ní sáàdù ìyáàs sáàdù bùn ìyáàs orúkọ rẹ̀ sáàdù sáàdù ìyáàs ìyáàs ìyáàs káàlù bùdíyàs ẹni yìí adọ́rọ̀ka zamana nàbí yìí sallallahu alaihi wasallam ó ti dáyé nígbà tá nàbí náà sẹ́ sallallahu alaihi wasallam ṣùgbọ́n lámúyàrá ojú ká dàbí tá nàbí fọlọ́fọlọ́ ọ̀nà mẹ́láyé bàtà nàbí ṣùgbọ́n òun ló kà ní àlọ́ Muhammad sallallahu alaihi wa sallam tá a náà lè fa àkọ́dà ìdíwọ́sọ̀dọ̀ ọlọ́run. irú ẹni tó bá rí báyẹn ó ní orúkọ táwọn onímọ̀ máa bá ń pè wọ́n. irú àwọn tó bá ó ní owó kọ táwọn ní màmá tó fún ìgbà mọ̀kọ́tọ́rọ̀ mọ̀ so mọ̀kọ́tọ́rọ̀ mọ̀ ní àpá àwáyé adọ́ka زمن النبي صلى الله عليه وسلم ولكنه لم يرى قرآن محمد صلى الله عليه وسلم فهو مخضرم ṣùgbọ́n ẹ̀kọ́ tó wá pàtàkì ń pa ẹ̀ tó yẹ ká tún mú mi wà ní wípé bó ṣe jẹ́ wípé ọba ṣàpàdé bìí tí ọ̀rá Ànábì sallallahu alaihi wasallam lọ ìyẹn ò lè sẹ́yìn láti ti wá kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ ẹ̀sìn ọlọ́run nínú ọ̀pọ̀ ẹ̀dọ́ mi ìyẹn ò lè sẹ́yìn kó o gbà alára mi ti kú o ti parí nǹkan ti bọ́ máwọn lọ́wọ́ ń tà ṣùgbọ́n ó tún gbìyànjú láti máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn ẹni tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àdúrà Muhammad sallallahu alaihi wasallam orí ìjẹ́ mùsùlùmí àti jẹ́ akẹ́kọ̀ọ́ akọ́nilẹ́kọ̀ọ́ fún padà bàbá <coughs> mo rò wálá yóò yóò yọ wá bá. ọlọ́run wọlé àjọ rẹ̀ fà. الصحابي أجل مكة حديث يقول قل حدثنا صاحب هذه الدار ẹni tó ní ilé yìí ẹni tó ní ilé yìí ó bá wa sọ وأوم أبيده إلى دار عبد الله وأفور تقع سلي عبد الله أنا يقول تبين على الأدب المفرد لبيبي tí wọ́n mọ̀ kọ́ ní bá ti sọ̀rọ̀ pa àwọn ọmọ sàhábà tó bá sọ pé Abdullah tí ó dá mú tọ̀ Abdullah ibn Mas'ud ló bá dá sóti ìdàkọ́lẹ̀ al-Imam al-Bukhari fi hadha al-kitab rahimahullah ta'ala Abdullah وكان كلامه للصحابة فالمعني بعبد الله هو عبد الله بن مسعود رضي الله عنه إمام عبد الله بن مسعود عن محمد صلى الله عليه وسلم عبد الله بن عمر عبد الله بن زيد عبد الله بن عمرو بن العاص عبد الله بن زبير عبد الله بن عباس هو ما لا يعلم محمد صلى الله عليه وسلم ṣùgbọ́n tí wọ́n mọ̀kọ́ ibá sọ yí pé Abdullah tó ṣe pé ń pa àwọn sàábé ní sọ̀rọ̀ ń pa àwọn nínú tíra yìí Abdullah ibn Mas'ud lọ́gbà lè wọ́n kí ni ìyẹn kọ́ wa kí ni ìyẹn sọ fún wa ìyẹn sọ fún wa irú èèyàn wo ni Abdullah ibn Mas'ud lọ́gbà lọ́wọ́ sàbẹ̀ bọ̀ tó fi jọ́jọ́ pé tó bá sọ pé Abdullah ibn àjọ sábdìlá ibi màláyà lẹ́bi sọ̀rọ̀ lọ́wọ́ torí pé àgbà àfáà àgbà àfáà gbogbo ìgbésí ayé ó fi ilẹ̀ fẹ́ pọ̀ ẹ̀sìn ànábì sallallahu alaihi wa sallam ṣe padà bu ọwọ́ lu jíjọ nínú ẹ̀sìn látàrí àdúrà Muhammad sallallahu alaihi wa sallam lànà bìí ti ní káwọn èèyàn lọmọ ẹgbẹ́ kọ́ lọ́gbẹ́ eléyìí tó túmọ̀ sí pé ànábì kàṣẹ́ ni ó kẹ́kọ̀ọ́ yẹn jù ànábì sallallahu alaihi wa sallam ó gẹ́gẹ́ ló fún ní pé àní ẹlọmọ akẹ́kọ̀ọ́ lọ́gbẹ́ ànábì buwọ́ lu àwọn èèyàn بل قال صلى الله عليه وآله وسلم رضيت لأمتي ما رضي لها ابن أم عبد أنا صلى الله عليه وآله وسلم wọ́n tí ibùdó masoud bá sọ pọ́ dáa fún islam yìí ó ti tẹ́mi náà lọ. abdullahi bin masoud àmì ìyáwó ojúkun rẹ̀ ńjọ́ kan wọ́n rẹ́rìn kan àrẹ́bílẹ̀ ẹ̀dá kankan ojúkun abdullahi rẹ̀ rẹ́rìn ojúkun tó yẹ kẹ́tọ́ bá bọ́ sórí òṣùwọ̀n ó wúwo jò pé wọ́n jù

abdullahi ibn masoud gba súra sabahin àádọ́rin súra lọ́gbà lẹ́nu anabi sallallahu alaihi wa sallam tí èyí ṣe wípé wọ́n tún ti sọ ayé àbáyé kalẹ̀ ń kọ́ lọ dákọ̀ lẹ́nu ẹnìkan anabi ń kà fún ti ń bọ̀ lẹ́nu ẹ̀. sallallahu alaihi wa sallam wa radiyallahu an abdullahi ibn masoud fawọ́ alimun kabirun jalil tọ́rọ̀ bá di ọ̀rọ̀ ẹ̀sìn láyé àwọn sàábé wọ́n máa dọ̀rọ̀ padà sọ́dọ̀ wọ́n máa ń dọ̀rọ̀ ọ̀dẹ wọ́n máa ń dọ̀rọ̀ ọdún òde káwọn gbàgbé ta sọ ní òde kí làwọn musa sọ ó ní ẹ má máa wá béèrè béèrè lọ́wọ́ mi má máa dá màhàdà àbúrò fèèkù lókun ìgbà tí ìgbìmọ̀ sí òde bá sì wà láyé ẹ má béèrè béèrè lọ́wọ́ ọdún mi má sì mú náà Abdullahi ibn Mas'ud alimun kabir alimun rabbaniyun jalil. رضي الله تعالى عنه وأتوقع سيدي إلي عبد الله بن مسعود ليس سيداك أن يولي الله أكبر torí pé nígbà náà òkú ni Ibn Mas'ud kẹ́ni ojú kìí ṣe àìmọ̀fẹ́ni kankan ojú máa ń ẹ̀fọ́ kan ló ń jẹ́ bẹ́ẹ̀ fún òjò àwọn ní òjò ní kí ṣe àìmọ̀ fún olówó ẹ̀fọ́ kan ló ń jẹ́ bẹ́ẹ̀ tọ́wọ́ àbíyá ọgbà ṣùgbọ́n àwọn ti jẹ́ bẹ́ẹ̀ bá olù jẹ́ pọ̀ náà kọ́ọ̀là Abdullahi Mas'ud ó sọ báyìí fún wa nítorí sọ fún wọn gẹ́gẹ́ lọ́fẹ́ sọ yìí sa'altu nabiyya sallallahu alayhi wa alihi wa sallam mo béèrè béèrè lọ́wọ́ ànábì sallallahu alayhi wa sallam àwọn onímọ̀ mẹ́rin sọ̀rọ̀ ìhà hadal kitab nínú àwọn tó ń sẹ́kù tíra yìí wọ́n ní yẹn ó fi hàn wá wípé àwọn sàhábì àdúgbò Muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa ń ṣe ojú kòkòrò àti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì sallallahu torí ká má gbàgbé àwọn ìgbà wà ní ìtọ́wá ike àwọn sábí máa ń bẹ̀rù láti bà náà bilé rí ọ̀rọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wá máa sojú kòkòrò ohun tí kò ní kó bá wọn wájú ọlọ́run pàápàá jùlọ tó bá ti jẹ́ wípé ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kó sọ márùn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́ ó so má ọ̀run ọ̀run sojú kòkòrò ẹ̀kọ́ pọ̀ torí gẹ́gẹ́ bí ó táǹsì láyé táǹsì ilé ayé ìdíbò lè rí ẹwà ọ̀rọ̀ ní kò sí ẹni kankan láyé tẹ́wà tó kẹ́kẹ́ bèèrè tó so mọ́ tó so mọ́ ọ̀rọ̀ ni tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn sàbí fi ṣeré púpọ̀ rárá mi fi ṣeré rárá wọ́n bí àdúrà Muhammad sallallahu alayhi wa sallam ó lọ bí àdúrà bìnrin rẹ̀ iṣẹ́ wo òun lọ́lọ́wọ́ bọ̀ bàtọ́ láàrẹ̀ ká fẹ́ràn iṣẹ́ wo lọ́lọ́wọ́ fẹ́ràn àwọn ìgbà wa mi sọ yìí pé ayọ̀lẹ̀ àmàlẹ̀ àfọ̀ nínú gbogbo iṣẹ́ òun lọ́lọ́lá jù onígbà tó ń bi àdúgbò Muhammad sallallahu alayhi wa alihi wa sallam léèrè báyìí oní àdúgbò sallallahu alayhi wa alihi wa sallam sọ yìí pé as-salatu ala waqtiha as-salatu ala waqtiha kéèyàn máa kírun ní àsìkò ẹ̀ eléyìí òun ni rìwáyà tí wọ́n ń bọ̀kọ́ ni mo wá mí báyìí ṣùgbọ́n rìwáyà mi bẹ̀ tó sọ yìí pé àsọ̀látú liwaqatiha àsọ̀látú liwaqatiha ó tẹ̀jẹ́ rìwáyà Imam Muslim Imam Muslim gba eléyìí tó túmọ̀ sí pé kíni Imam Muslim gba wà ní sahih tó túmọ̀ sí pé rìwáyà yẹn kò sí táwọn ẹni tó ń wò mí ó sì wà ní sọ̀hẹ́rù àlùmọ̀sánná fúnà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn onímọ̀ nínú àwọn sọ̀rọ̀ wọ́n ní wípé ìtumọ̀ aláàmù yẹn ìtumọ̀ aláàmù sóti àsọ̀látù lè wákọ̀ ti ha pé láàmù yẹn àti àsọ̀látù aláwákọ̀ ti ha wípé ìgbàgbọ́n náà pàápàá jùlọ nígbà tó yẹ pé a mọ̀ wípé ọlọ́run bọba tó lára ga máa ń lo láàmù tó tún máa hàn láà lọ́pọ̀lọpọ̀ àyè náà pọ̀ á. إن الذين أوتوا العلم من قبله إذا تتلى عليهم يخرون للأذقان سجدا على الأذقان سجدا فلما أسلم وتله للجبين وتله على الجبين ìgbàgbọ́ ni wípé Ibrahim àtọmọ rẹ̀ bá fún ọlọ́run ọba tó rà rẹ̀ gàtà ó sì da ojú rẹ̀ bólẹ̀ lílé gàgbé ní ọlọ́run ọba sọ ṣùgbọ́n tó bá lérò ní àhálàlà mo rò pálá yẹn mẹ́tí láàmú bẹ́ẹ̀ yẹn ni o tún máa là àwọn míì nínú àwọn ọmọ àti wọn ti sọ̀rọ̀ àdìsí yìí wọn ní pé láàmú yẹn ó lè tún máa tàwọn bíi kí yẹn bá sàṣẹ nǹkan nítorí wípé ohun tá lẹ́mí ń sọ̀rọ̀ ọba rẹ̀ bẹ̀yẹn zamana tí láàrùn bá sì ti wá níbi tó ní í ṣe pẹ̀lú zaman ìgbà ajẹ́pásíkò ní sọ̀rọ̀ ọba rẹ̀ ọlọ́ni pàpọ̀ ní kò hún ná lè ẹ̀jà ti hìnnà lè wọ́kọ́ tí ẹ̀jà ti hìnnà tó ti ẹni sí tọ́lẹ́yìn ọmọ tó wọ́n sì pé àsìkò ní láàmú yẹn kò ló túmọ̀ a sì rí nínú àwọn onímọ̀ náà tó sọ wípé àsọ̀láàtú fi wákọ̀tì ha nìtumọ̀ aláyà pé aláàmù yẹn darí fi nìtumọ̀ rẹ̀ ṣé ó ti yẹ nítorí bọ́lá ọ̀bọ̀ bá tó láàrin ká ó lò bẹ́ẹ̀ náà nínú àpò a wà náà dọ̀ ẹ̀wọ̀ ìmọ̀wá sí ilẹ̀ ìsọ̀ lìyàwó mi lìyà fi yàwó mi lìyà mọ̀lọ́pàá yìí ti gbogbo ẹ̀ padà sójú kú. nǹkan ọ̀kan tó yẹ ká fi kún òun ni wípé riwaya kan bẹ lọ́dọ̀ alimamu alhakim walimamu ibn khuzaima walibayhaqi wabn hibban àtàwọn míì náà eléyìí tó sọ wípé as-salatu fi awwali waqtiha as fi awwali waqtiha ìrún ní àkọ́kọ́ àsìkò ẹ̀ rìwáyọ̀ ní fi awọ́lì wọn kọ́ ti ráàyè àárí àwọn onímọ̀ hadithi tó sọ pé kò lálàáfíà mọ́ mi náwó yóò gbà ní lálàáfíà àtàwọn mi ṣùgbọ́n àwọn mi sọ pé lálàáfíà mo rò wálá yìí ti wọn ni asọ́láàtò fi awọ́lì wọn kọ́ ti ha wọ́n ní nítorí pé asọ́láàtò aláwọ̀kọ̀ ti ha kí lọ́ máa kírun lásìkò ẹ̀ níta níbi gbà lérò ń bẹ̀ náà ni wípé àsìkò rẹ̀ tó bá súnmọ́ tó jẹ́ mustahab wà á ńlá àlè sọ wípé ṣebí ìṣẹ̀ǹpáṣepọ̀ náà nígbà tó bẹ̀rẹ̀ nígbà tó dé tẹ́lẹ̀ kábà ọ̀gẹ̀ wí ní sáàtì kí lásìkò ẹ̀ ní tó wá ń torí ẹ̀ dá yẹn mú dúró di parí ẹ̀ tó ní ṣe básìkò ẹ̀ náà lókè sóbámu sóbámu ọ̀bámu wọ́n ní adé wípé ìwáyà sọ́látọ̀ aláwọ̀ kọ̀tìhá sọ́látọ̀ fi awọ́ ìwọ̀ kọ̀tìhá ní tafsiru ìfẹ́ wípé ń táàgà yọ ni pé ayọ̀ ìrìn ìṣáyìí lẹ̀ torí awọ́ ìwọ̀ kọ̀tì wọ́n rẹ̀ wádà yìí àtàkìrù lọ́lọ́lá fìlẹ̀ ìṣá kéèyàn lọ ìwé ìṣá ìlọ́lá ọlọ́lọ́lá jù kéèyàn lọ lára jàre ọlọ́lọ́lá jù wọ́n rẹ̀ pẹ́lẹ́ yẹn yọ wá wá ọlọ́run mọ́ wọlé àti wọlé òkú wa. àníbà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bí léèrè wípé ayọ̀lẹ̀ amali ahabu ilallah iṣẹ́ wo lọ́lọ́run ọba fẹ́ràn jù. àníbà sallallahu على ورثتها طبيعة صلاة لورثتها لين أتى النبي صلى الله عليه وآله وسلم تدعى عبد الله بن مسعود رضي الله عنه ذي بيتا قل قلت ثم أي إلى النبي صلى الله عليه وآله وسلم إيوان إليه أنا محمد صلى الله عليه وآله وسلم أنا بن ثم bẹ́ẹ̀rù lòlùwà ìdá lẹ́yìn ìgbà náà hálù ṣáhìdì mi ibi tá a fẹ́ lò bí òun ni anábì sallallahu alaihi wa sallam sọ pé lẹ́yìn ẹ̀ bí máa ṣe dáadáa sábì méjèèjì lọ́kàn sí àwọn òbí méjèèjì pé òun ni ó kàn fúnmá bẹ́ẹ̀rù lòlùwà ìdá lẹ́yìn náà ohun tí ó kàn lẹ́yìn kí ni lẹ́yìn àṣàlátọ̀ àlàpàtìyà ó ní kí ni o ìbéèrè olùwà nílẹ̀ àápàdà síbẹ̀ ṣe kó ètò ṣùgbọ́n àyè olóòtú wa bẹ̀rẹ̀ pẹ̀lú ànábì ẹ̀rọ olóòtú wà lẹ́yìn anábì sallallahu alaihi wa sallam ní thumma al ìgbàtà ànábì sallallahu alaihi wa sallam sọ̀rọ̀ ìta àwọn sọ̀rọ̀ wà tí wọ́n jáfa àti wọ́n ti sọ̀rọ̀ fún tìrà yìí àwọn kan nínú wọn sọ pé ànábì sallallahu alaihi wa sallam ó kọ̀ dáná abẹ́rún ìwàlídé ní alájihad bó tiẹ̀ ṣe kí tá a bá wò dáadáa nínú iṣẹ́ téèyàn fi ara ṣe eléyìí tí wàhálà rẹ̀ pọ̀ jù tẹ́yẹ kí ládàá rẹ̀ pọ̀ jù jihad ṣùgbọ́n ẹni tí ó lọ jihad lọ sọ̀rọ̀ jagun ó bùkátà sí ìdí ní òbí ẹ̀ méjèèjì mo lọ wálá yìí kòtò tí wọ́n ju ara wọn tí yẹn sì ní ó bùkátà sí yọ̀ǹda òbí ẹ̀ méjèèjì ó túmọ̀ sí pé dáadáa òbí méjèèjì ṣáájú ẹ̀ kábọ̀ àjọ tó wọ́n bá nípa Muhammad sallallahu alayhi wa sallam torí ní ẹwùrẹ́ tó lè jihada máa mo fẹ́ bọ́ lọ jagun sójú ọ̀nà ọlọ́run anábì ní àháyà tó kún mọ́ tí màmá rẹ̀ bẹ̀ láyé níbo mi àháyà wàlìdà sáwọn wà fi ìhì wọn pàjá kọ́kọ́ lọ sí jáde lára wọn tí àwọn ọ̀gbẹ́lẹ̀ yẹn náà ń sọ fún wa wípé ṣíṣe dáadáa sóbi méjèèjì ọ̀sáájú kí ni o aljihadu ìsàmì ìlà mo rọ̀ wá láyé mi tí ọlọ́run kọ́ wọlé ẹ má sì já gbàgbé wípé tí wọ́n bá ń sọ wípé àwọn èèyàn tí ó wà láàrin àlìjẹ́ndà àti iná tí wọ́n ní àlìjẹ́ndà wọ̀ tí wọ́n ní rí náà wọ̀ tó sọ wípé nínú wọn làwọn tó lọ sójú ogun tí wọ́n lọ jagun sójú ọ̀nà ọlọ́run wọ́n dẹ̀ pa wọ́n síbẹ̀ eléyìí tó yẹ kí àlìjánà sẹ́kù ti dọ̀rọ̀ yẹn fún ọba kan àlìjánà ṣùgbọ́n wọn wọ́n ṣe àìdá sáwọn òbí wọn pẹ̀lú àìjẹ́ kí wọ́n mọ̀ sí lọ àìdá wọn sóbì kò ní jẹ́ kí wọ́n rá àlìjánà wọ̀ jihadi wọn sójú ọ̀nà ọlọ́run kò ní jẹ́ wọ́n lẹ́bọ̀ síná wọ́n wá wà nínú àárọ̀ táàbù mọ̀ yín pé dáadáa sóbì ó ṣe kí ni o kò tóbi ọlọ́run bọ́ wọ́n láti bọ̀lẹ̀ yóò sọ a padà ti síbẹ̀ náà díẹ̀ ṣùgbọ́n àwọn kan náà mẹ́fẹ́ ká mẹ́rin bá mí báyìí kọ́ọ̀lá kọ́ọ̀lá ilé ìwé ni màṣẹ́ òkè ló sọ bẹ́ẹ̀ hajjásánì bìí nà anábì sallallahu alaihi wa sallam gbogbo tí mo sọ fún yìí anábì sọ bẹ́ẹ̀ fún mi sallallahu alaihi wa sallam anábì lọ sọ bẹ́ẹ̀ fún mi ó ní wípé ọ̀nà wípé wọ́láwìs tàzákùnmú làzáàdà ìbáṣe pé mo tó bèèrè ní súnmà ayù arábí ó tún sọ mi tí bá tún ní súnmà ayù yóò tún sọ mi ṣùgbọ́n yìí sọ ìfà mo rọ̀ pàlà ìrìnàjò ìwáyà kan pẹ̀lú ọ̀dọ̀ ìmọ̀ bùkọ́ nínú sọ̀hìn Abdullahi ibn Mas'ud radiyallahu anhu ó ní fasakatu ar Rasulillahi sallallahu alaihi wasallam mo dákẹ́ ìgbà náà mi ní ìrìnmọ̀ lẹ́yìn Wala wíṣítàzá tòwó lazada tó yẹ kí mo béèrè sí ni yóò tún sọ fún mi sí ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ tí mo fẹ́ jẹ́ àwọn àwọn onímọ̀ wọ́n ní pé ẹ̀kọ́ bẹ́ẹ̀ yẹn fún ọmọ akẹ́kọ̀ọ́ nítorí wípé ó fi hàn pé Abdullahi ibn Mas'ud radiyallahu anhu ọlẹ́kọ̀ọ́ ó ní mo kà máa máa dá dún bẹ́ẹ̀ tí bá bẹ́ẹ̀ mo kà náà bí ó fún mi sí i ṣùgbọ́n ìfẹ́ béèrè máa dà láàmú kí tó máa béèrè lọ́kì yóò máa sọ̀rọ̀ yóò wọ́n gbẹ́jẹ̀ ní wà. àwọn onímọ̀ ní pé ẹ̀kọ́ tó tóbi ń bẹ́ ń bẹ́ ó máa kẹ́kọ̀ọ́ nípa amóòlè yẹn ṣe máa ń lò pẹ̀lú kíni o pẹ̀lú àbá rẹ̀. pàápàá jùlọ irú tí mo mọ̀ sí ó ti ṣe é bí yìí ó ṣe é bòmí náà torí pé hadith orí pé ajọ́dọ́ bí àwọn òun náà ló bá nàbìlẹ̀ rẹ̀ sọ̀rọ̀ mẹ́ta gbọ́nrin náà ló ṣe rà ẹ̀ṣẹ̀ wọ́n lọ́tọ́ tóbi jù bá a bí ìṣàkọ́kọ́ ìwọ́n tún ní tọ́sẹ̀ kẹta ìwọ́n tún ní tọ́sẹ̀ kẹta kò sì dákẹ́ àgbèrè ẹ̀kọ́ bẹ́ẹ̀bẹ̀ fún àwọn ẹ̀kọ́ tẹ́lẹ̀ ìbàdí o bá bẹ̀rẹ̀ ìbéèrè nìsí tẹ́lẹ̀ bá dá lóhùn yóò tún fún ní mi ẹlòmíì lè béèrè béèrè mẹ́jọ nínú béèrè rẹ̀ tẹ́lẹ̀ bá tún dá lóhùn tán ẹlòmíì béèrè ti yìí tán ìyẹn gbọ́dọ̀ máa sọ ìṣesí ẹni tí yàn béèrè béèrè lọ́wọ́ rẹ̀ náà ọlọ́wọ́n bọ́ wọlé àti ìbòjú ó sáà náà ó yẹ ká lọ nìkan nípa hadithi ká tó mọ̀ tẹ̀síwájú ó náà rí pé àwọn hadith tó wá lórí iṣẹ́ wo lọ́lọ́lá ju ọ̀pọ̀ ìrọ̀pá ló láti mọ̀ sọ nísìnyí àwọn hadith tó wá lórí wípé iṣẹ́ wo lọ́lọ́lá ju ọ̀pọ̀ táwọn èèyàn bá bí anábìlẹ̀ rẹ̀ wípé iṣẹ́ wo lọ́lọ́lá jù ìdáhùn tí máa fún wọn ọyà tàbí síra ẹjọ́ fún alákòjú hadithu kan bẹ lọ́dọ̀ alimami Bukhari àti imam Muslim òsì aláfíà hadithu Abu Hurairah radiyallahu anhu ó ní sú ila nabiyyi sallallahu alaihi wa sallam wọ́n bá níbi léèrè ayyu al-a'mali afdal èwọ́n lọ́lọ́lá jù gbogbo ṣẹ́tọ̀ nàìjíríà ni a máa ìmánu billahi wà lọ́sọ̀rọ̀ arábìnrin ní kí àjọ ọlọ́wọ́n bá dọ́ ó sì gba ìlà ń ṣẹlẹ̀ anábà Muhammad sallallahu alaihi wa sallam ó ní lọ́lọ́lá jù èyí là fún màmá àgbà wọ́n tó bá anábìnrin rẹ̀ lẹ́yìn ẹ̀wọ̀ ni anábì sallallahu alaihi wa sallam pé jihadun fi sabilillah jíjà ń sójú ọ̀nà ọlọ́run kí là fún màmá àgbà wọ́n bá anábìnrin rẹ̀ pé èwo tún ni anábìnrin hajjọ́n tí a ń gbé kò sí bí irun ìwádìí lè gbé kò sí sọ̀lá tó bẹ́ẹ̀ حديث إلي عبد الله بن الدفاعي بن رضي الله والحديث أيضا صحيح nítorí pé wọ́n bọ̀kọ́rí gbà wá ìmọ̀ muslim náà gbà wá ó ní qultu ya Rasulullah àbúrúdájú radiyallahu anhu ó ní sọ pé ìrẹ́ ṣe ọlọ́run sallallahu alaihi wa sallam ayyul a'mali Ànábì sallallahu alaihi wasallam sọ ìpín al-imanu billah kí èèyàn lè gbàgbọ́ tó yẹ kóró nínú ọlọ́run wal jihadu fi sabilihi káṣí wọn jagun sójú ọ̀nà rẹ̀ ó lè wá ní gòkè ayé òbí tó bá Ànábì sallallahu alaihi wasallam lè Abu Sa'id al-Khudri radiyallahu anhu hadithu yẹn náà sì lálàáfíà ibẹ̀ ní bukhari wà ní muslim ó wà náà sallallahu alaihi wa sallam léde wípé ayyu nasi afqa tí wọ́n bá ní ká mú ẹni tó lọ́lá jù wá nínú èèyàn tó lọ́ndà tálẹ́ǹtọ̀ anabi sallallahu alaihi wa sallam sọ pé mu'minun yujahidu fi sabilillah ẹ bá wò mu'minun jẹ́pẹ́ títí ìmánì sáájú ẹni tọ́jú olùgbàgbọ́ òdodo ìtọ́wájà sójú ọ̀nà ọlọ́kọ̀ọ̀kọ̀ tó lára ẹ̀ka bi nafsihi wa malihi pẹ̀lú owó pẹ̀lú dúkìá ó tó tẹ̀síwájú ẹjẹ́ bí ẹ̀ máa yẹn yẹ́sà rí pé nǹkan mi lò tó sọ fún mi wà bí àdínsù mi bẹ lọ́dọ̀ Abdullahi bin Amr bin al-As àdínsù yẹ òun ló gbà wá ní o ṣùgbọ́n àdínsù Bukhari àti Muslim náà ni ó náà sì lálàáfíà ó ní wípé ẹnìkan ó bá nígbà Muhammad sallallahu alaihi wa sallam pé ayyul muslimina khayr ta ló lóore jùlọ nínú gbogbo mùsùlùmí anabi sallallahu alaihi wa sallam ní kí mọ̀ ń sẹ́yìn mọ̀ mùsùlùmí wọn náà mẹ́lì sáà ní ìwọ̀yà ẹni tó lóore jùlọ nínú gbogbo mùsùlùmí òun lẹni tí mùsùlùmí tó kù tó yàtọ̀ sí làkúnbi ahọ́n ẹ̀ kì í fi ahọ́n rẹ̀ sọ̀sọ̀kùsọ̀ pa kì í fi bá wọn lọ́wọ́ jẹ́ kì í fi sọ̀sọ̀kùsọ̀ pa kì í sì fi ọwọ́ rẹ̀ náà ṣe wọ́n sùn dáa mo rẹ̀ wá àtúgbọ́ yẹn náà bá hadith mi mẹ́rin ìyẹn òṣèlú nù bọ̀kọ́dà tó sì lọ wà lọ́dọ̀ Imam Ahmad àti Nasa'i hadith Abu Umama al-Bahili ni radiyallahu anhu ó ní wípé òun bí anílò Muhammad sallallahu alaihi wa sallam lẹ́nu wípé ayù ní amẹ́ni afdal èyí anílò sallallahu alaihi wa sallam iṣẹ́ wo kan ló dáa jù tó lóore jù anábì sallallahu alaihi wa sallam sọ pé alayka bis-sawmi fa innahu la adla tó lóore jù tó àwọn ìgbà tọ́rọ bá ti ń gbá rẹ̀ dáadáa tó mójú tó kò sí nǹkan mi tó ṣe dédé ẹ̀ tá a bá wo àwọn àhàdíìsì yìí ṣé wọ́n kọlu ra wọn àbí wọ́n kọlu ra wọn wọ́n kọlu wọn tó bá wá rí bẹ́ẹ̀ bóò láti wá mọ iṣẹ́ wò ló dára àwọn onímọ̀ ni wípé kọ̀kọlu ra wọn ọ̀dọ̀ àwọn ọmọ kí ọ̀yọ́ kọlu ra wọn ṣùgbọ́n kọ̀ọ̀kan lura wọn lọ́dọ̀ àwọn ní mímá bọ́lá kó sàwá náà ní mímá. alákọ̀ọ́kọ́ wọn ní mọ̀ ní pé ẹ̀kọ́ tó yẹra wọn mú bí wọn ní wípé àwọn èèyàn tó wá bí ànábì léèrè béèrè kì í ṣe èèyàn kan. ìbéèrè tàbí lábẹ́ mọ̀sẹ́wọ́dì làwọn kọ́ sọ àti sàbúrò rẹ̀ rọ̀ àbúrò dábìlì kìfárí àbúrò sàáyìdì àbúrò máàmà. ṣé tọ̀tọ̀ lẹ́ tó béèrè arábìnrin dẹ́rì kọ̀ọ̀kan lóhùn níbàámu sí irú ìgbé irú ánsà tó yẹ kó fún àti nǹkan tá àmì nẹ́bì fẹ́ di ohun mójú tó sallallahu alaihi wasallam níta nẹ́bì fẹ́ dojú ẹ̀kọ́ tá nẹ́bì mọ̀ pé ẹni yìí irú ìbáàdà báyìí ni òun ó lè mójú tó tó jẹ́ pé tó bá ti mójú tó dára ní ìkókòrò ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá mójú tó irú láájá tí ò ní nígbà tó bá fẹ́ ṣe léyìí tí ọ̀mọ́lá yọ bá ń bẹ ó kú mójú tó yàn dáadáa àwọn míì fún àwọn ní ìmọ̀ gbogbo àwọn àlàyé wà nù àwọn tó wá ní wàtí wọn bá rí ní ẹnu wa alhafiz ibn hajar sáwọn àlàyé yẹn jẹ nígbà míì ìbáàdà kan lè lọ́lá ju míì lọ ṣùgbọ́n ní àsìkò kan ìbáàdà tí kan lọ́lá jùlọ ní lọ́lá jùlọ gbàrà mo rọ̀ bá láyé àti láwọn àsìkò kan lápèjúwe àwọn àṣẹ̀kọ̀kan mẹ́tọ́ fi kéèyàn tọrọ fún àwọn èèyàn yóò lọ láti kéèyàn ní mọ́sáfẹ́ máa pẹ̀rún kí mọ́sáṣe lọ níbi tí ìnira ebi wàhálà tí ó mọ̀ báwọn èèyàn dàbí níbàmú sí ohun tó tún bá àsìkò tí wọ́n ń béèrè ìbéèrè lọ́wọ́ ànábì mu sallallahu alaihi wa sallam òun náà tún fa bá ànábì ṣe dáadáa mo rò pálá yẹn mi yọ wa ìdáwọn apára sí ní hadith kankan alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ ọ̀run gẹ́sì ọ̀rọ̀ ọ̀run ní àtòrí ilẹ̀ mú hadith yìí wá ṣùgbọ́n as-salatu ala waqtiha ẹ̀já gbọ́ yé mu ẹ má jà jọ kí kéèyàn kí n lásìkò ẹ̀ àrẹ́bì nínú iṣẹ́ tó lọ́lá jù sọ màsìkò oorun ìrùbá là yé mi tí o ìṣe kí ọmọ ronú kàn ó nǹkan àrẹ́bì ní sọ́lá àríwá ìwọ̀sọ̀lá iṣẹ́ tó lọ́lá jù ó rẹ̀ gbọ́dọ̀ ní ẹ̀rọ akílásìkò sẹ́mi wá màsìkò wọn báyìí ẹtí ọba ṣe kò ọrún tí ń kírun bọ́ ọba kírun tó kírun kú òkìkú ni òkèjẹ ṣe pé wọ́n yóò kíjẹ òkìkú ṣùgbọ́n ó gbọ́n tó kí àsìkò tí ìyá àsìkò ọrún ọ̀wọ́lé ló ń kí ọ̀rọ̀ kírun gbogbo àwọn àsìkò ọrún tẹ́ ẹni máa ẹ̀ lọ́wọ́ àmọ́ ṣe sí kéèyàn mọ́ làásà rẹ̀ àgọ́ mẹ́rin tí làásàrì ò sì wọlé láago mẹ́rin lọ́pọ̀lọpọ̀ ọgbà ó nígbà kan wọlé láago mẹ́rin lọ́pọ̀lọpọ̀ ọgbà kan wọlé láago mẹ́rin a sì máa pa dìṣáì ní a máa wí gbòòrò ìṣáà ní àṣùgbọ́n dìṣáì dìṣáì aago méjì àbọ̀ ní o àbí bẹ́ẹ̀ kọ́ tàbí seven thirty five ọ̀pọ̀lọpọ̀ bí a ti ń kí láwọn àbìkan yẹn olójú ti ń kí láago mẹ́jọ o seven thirty five ní o seven thirty five àfìgbà tílẹ̀ bá ń pẹ́ o ní àtọ́ máa gbé bíbí kọ́tà tó bí a ṣe kí ń gbòòrò nù ẹ̀mí kan ò lè ka yọ ní seven thirty five seven thirty thirty nígbà mi ń gbé gbòòrò lọ́wọ́ ọkàn ti pẹ́ ni àfàlọ́wọ́ amásàlábà ẹ̀yà gbọ́dọ̀ máa ti gbòòrò bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yìn ó lè yàn ìyá kan gbé orí sókè ní orí sílẹ̀ lásán ni o anábì sallallahu alaihi wa sallam wọn ní sẹ́wọ̀n ọlọ́run fẹ́ràn jù ó ní ọlọ́run fẹ́ràn kéèyàn kéèyàn lásìkò ẹ̀ nítorí ẹ̀ kọ́kọ́ wọ́n sọ fún lúlẹ́mìíràn ní pé lásìkò rẹ̀ ajẹ́pọ̀ ọmọ yẹn kéèyàn bí ìrún kíkí ṣe pàtàkì tó ń kọ pàtàkì ju kéèyàn lásìkò ẹ̀ lọ kéèyàn lè kí lásìkò ẹ̀ ìrìn wà láyé mi wa ìrún pàtàkì gan o nínú gbogbo iṣẹ́ tí ẹ̀ wọ́n fi ara ṣe òun ló pàtàkì jù ṣùgbọ́n ní pàtàkì ẹ̀ kò bí mímọ̀ àsìkò ẹ̀ ṣubú torí máa láyà tí mo lè wájibú ìlà mi ní kàwàwájú tí ìjọba jọ́rọ̀ àyà fún yàn ní tí ìjọ́rọ̀ àyà rẹ̀ ò bá fi lè pé àyàfi kárí ọ̀rọ̀ àyà ní pé kí nǹkan náà náà ọ̀nà nǹkan náà ti tí ẹ bá ní nígbà tásìkò rẹ̀ tó ṣáàtù rẹ̀ kan ló dìwọ́ mọ́jẹ̀mú bí lálàáfíà rẹ̀ ni èèyàn ò kírun ẹjá lọ màsìkò wọn dáadáa o màsìkò wọn àsùnmá ẹjá lọ wọn dáadáa o ẹ má jẹjẹ pé náà wẹ̀ nìkan láàmásìkò wọn àsùnmá o ẹjá lọ màsìkò wọn àyílà àsìkò wọn làásàrì àsìkò wọn mángẹ́yì magrebi náà mángẹ́yì ìṣá ìgbà lọ́mọ àsìkò rẹ̀ ọlọ́run fún okùn àlọ́ sọ́mù àmẹ́rin olè wá ní rẹ̀ ìjà torí ẹwà pàlà ní àyè wa ṣíṣe dáadáa sóbi méjèèjì ọ̀rọ̀ sí ọ̀rọ̀ tó kù tí wọ́n mọ̀ ọ́ lé sí buwá fún wa nínú àwọn àhàdíf lórí ṣíṣe dáadáa sóbi méjèèjì ọ̀rọ̀ dáadáa ṣíṣe sóbi méjèèjì yẹn ẹ̀dá ẹ̀yàn bóyá níta gbẹ̀dọ̀ mẹ́bí ẹ̀já pàtàkì ẹ̀kọ́ òkú bó sì ṣe mọ̀ pé ọ̀ràn yẹn ni ká tẹ̀lé tọ́lọ́mbà sọ ọ̀ràn yẹn ni ká tẹ̀lé alẹ́lọ́mbà sọ ọ̀ràn yẹn ni títẹ̀ láṣẹ yorùbá bí wọ́n ti mú mi lára ọ̀ràn yẹn òun ni títẹ̀ láṣẹ àyàfi táṣẹ ń bá jẹ́ṣẹ̀ lọ lópin ìgbà tí amúrù yẹn tó bá ti jẹ́ fìlìmù bá ní tí wọ́n pàṣẹ mi sí ẹ̀ṣẹ̀ jẹ́ jẹ́ bí wọ́n ṣe àìlẹ́sìn àwọn òbí lọ́pọ̀lọpọ̀ ọmọ bí ń jẹ lọ láwọn abìkan àbí jẹ lọ náà kọlẹ̀ máa ń lò ní ìyá ọmọ ti jẹ lọ ó lè jẹ lọ láìsẹ̀ wúrẹ́ ọlọ́ọ̀kẹ́ láìsẹ̀ rẹ̀ aṣẹ́ òbí ọ̀nà yẹn ni ó mo fẹ́ ṣe nǹkan báyìí má ṣe ìfọwọ́sí kì tó bá ní mọ́ ṣe ìfọwọ́síwọ̀ gbọ́dọ̀ ṣe tọ́ bá ṣe ó wà bó ṣe yọ ọdún lógún tínú rẹ̀ ó fi dùgbẹ́ kò ṣe ìmọ̀jà dàgbé o kí Abdullahi wọn àwọn ọ̀rọ̀ díẹ̀ lọ́wọ́ àná ó fẹ́ yà wọ́n láyé àdáná Muhammad sallallahu alaihi wasallam wọn rò ní kọ́kọ́ lẹ́wọ̀ kọ́ obìnrin yẹn ìfẹ́ ó mọ̀ anábì ní tí bàbá rẹ̀ bá ń gbìyànjú sọ̀rọ̀ ní ọ̀tẹ̀lé o tẹ̀lé o ìní pé ká máa sọ pé márùn-ún máa wọ́n má ti fẹ́ kọ́ ọmọ ọlọ́mọ alẹ́ tẹ́lẹ̀ onídàájì o fẹ́ do tó fi bímọ méjì aládàáwò àwọn adáàdì ibi tí mo ń lọ kọ́ wọn o mo kà fi ṣàpèjúwe ni o ká lè bá a mọ ní pàtàkì níta ń pè ní òbí mo ṣe tó tí àṣẹ òbí bá wá tí kì í bá ti ṣe ẹ̀ṣẹ̀ mo rò pa ajọ́ ọ̀gá tí mo wí dáadáa tí kì í bá ti ṣe wípé mọ́dà ń lọ́sùn ọjọ́ ọ̀rọ̀ kírun ọjọ́ ọ̀rọ̀ kẹsùkù ọjọ́ ọ̀rọ̀ fẹ́rẹ́ adọ́dọ̀ mi ò ẹ̀hẹ̀ṣẹ̀ fẹ́sùn nìyẹn tí kì í bá ṣe bá mu à mi fẹ́ lọ ẹjẹ mo fẹ́ lọ kí wo ara mo lọ kí wo lẹ́yìn sáwọn tí ń ṣerú ẹ̀sìn yìí òsì lábẹ́ mọ̀ta ni ọkọ̀ ọlọ́dọ̀ ibi tí mo fọwọ́ sí láyé èmi fẹ́ ṣe mùjá lásà ọ̀ lè ṣe mùjá lásà ọ̀ ọ̀ lè lọ́wọ́ ọmọ tó bá bẹ̀rẹ̀ sí kò dọ́rọ̀ lọ́wọ́ tó bá lọ ọwọ́ àwa bí wọ́n ìdí tó fi jẹ́ pé bẹ̀yẹn ló gbọ́dọ̀ lọ ọ lọ ṣàlàyé fún àti òbí tí a lọ́wọ́ ní ìrẹ̀wá láyé mi ti tọ́ra wọn lówó ní ìrísí tí wọ́n fi sọ pé kọ́ ọmọ lọ ṣùgbọ́n yàtọ̀ sí pé ẹgbẹ́ ẹ̀sìn ọmọ àti oníkọ́ ọlọ́mọdé ń bá àfa àkọ́kọ́ sí ẹ̀mọ́ fún nǹkan mìíràn ní ìyẹn ọmọ kọ ṣùgbọ́n bí ìmọ̀ fẹ́ di ọ̀lọ́ ìfẹ́ di òjìnà sí mi òbí tó bẹ́ẹ̀ o òbí ṣe lẹ́ni o òbí tó bẹ́ẹ̀ o tọ́lọ̀ ń bá ń sọ̀rọ̀ ṣíṣe jọ́sìn fún tí ń fi tòbí sí lẹ́gbẹ̀ẹ́ àlè ìṣèjọ́sìn fún bí ni o àṣẹ òbí tó bí pọ̀ ọlọ́wọ́ bá sì bàbá rẹ̀ ìyẹn lọ́pọ̀ àjọ ọ̀gá tí wọ́n sọ yìí àṣẹ oníṣẹ́ kí ni ó tóbi pọ̀ ọlọ́wọ́ bọ̀ ọba tó láàrẹ̀ ká sí bàbá rẹ̀ wọ́n bàbá rẹ̀ gan ẹjẹ́ bàbá rà àṣẹ àwọn òbí wa ṣé wàá rí ẹjẹ́ fi kàn fún ẹ ọ̀kan ni wípé gbogbo ẹni tó bá lóun tẹ̀lé wa fún bí òun òun fẹ́ràn àwọn òbí òun tí kì í bá ṣe wá àṣẹ fún wa kò sí dára sáàbù bí ẹ ní ìrògbé ẹgbọ́n kí mo sọ ní ìsinyìí gbogbo gbogbo ni mo sọ gbogbo ẹni tó wá lọ fẹ́ràn àwọn òbí òun tó lọ tẹ̀lé aṣọ òun tẹ̀lé wá fún ṣùgbọ́n kì í ṣe wáàsí fún wa kò fẹ́ràn àwọn ìmọ̀jì àgbàjì kí n gbàtà náà bí wa ìbọ̀rọ̀ yìí mo fẹ́ bí fẹ́ràn sí bí ẹ níbo ló ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ bí wá sí wa sí wá sí fún ni òun ọlọ́run sọ fún anáwó iná kí wọ́n á ń dèrò àṣẹ rọ́tàkà àlàáfọ́rọ́ míì ó sì gbogbo fámílì ẹjọ́ lára bírù olèwàálì dáínì kìí ṣe kí ní ara búrẹ́dì fún àlà ń sọ o náà bẹ̀ lára bírù kí ní àfún alówó ẹ̀rọ ọdún ara bírù ṣíṣe wáàsí fún a kí a má kù sínú ìgbàgbó ẹbọ ìgbàgbó kí n ọjọ́ láwọn lọ́ra àwọn kan bàbá rẹ̀ ìyá rẹ̀ títí di sìn wọ́n ṣe dáadáa sí àwọn ọmọdé àwọn ọmọ ń dá gbogbo àwọn àbúrò rẹ̀ náà bá rí bá ní kì bá dá ń tọ́jú mi ó sì mọ̀ pé ìyá rẹ̀ ó tún láwọn àbá àbá ti máa lọ bá tí máa lọ gbàǹkà lọ ọ̀hún tí wọ́n wá ń ka mẹ́lẹ́ tí wọ́n fún lọ́sẹ̀ tí wọ́n fowó ẹ̀rí ọ̀lẹ̀ lórí wọ́n á ní òbí lónìí tí wọ́n bá ní ká má ṣe wọ́n òbí lónìí ọ̀fẹ́ náà wọ́n o ṣe dáadáa sí wọn torí pa àpín dáadáa tẹ́ẹ̀fì máa yọ ayé lọ́rùn tẹ́ẹ̀fì ní sáfúnra yín o tọ́ ọ ṣe dáadáa ilé yẹn mọ́ dáadáa tó ń ṣe fóbi tí ò sí wà sí tí ò sí kíkọ́ wọn lọ́wọ́ ró pàápàá ẹni tó rẹ lùkú gbogbo àwọn àhámsà kápò gbogbo oríṣiríṣi ọkọ̀ àjànú ráúkà yá ilé òní ní kankankan gbogbo ẹ̀ ó ti ka sàlátì bá ti ẹ̀mí rẹ̀ ti fẹ́ bọ̀ sàlátì bá ti ló tó bàbá mi ó ka sàlátì bí ní bá ti di omi wọ́n tún kà wọ́n bí tẹ̀tẹ̀ ní mọ́tò ẹ̀ má tòdí náà gbogbo ẹ̀ kọ̀sẹ̀ fi tàtàwọn ẹ̀jẹ̀ òjì ẹ̀ ní lójútù tẹ́mọ̀ pé ṣe lárúbá náà ni àbí tapá bàbá rẹ̀ sì ń bẹ lórí lójútù yìí ṣe wá ṣe fún un ọwọ́ adé ọ̀fẹ́ jẹ́ wọ́n bínú sí ọ. ẹnìbẹ̀ Ibrahim ṣe wá sí bàbá rẹ̀ bàbá rẹ̀ bínú sí o. nínú ṣíṣe dáadáa fóbì ara mi tó ti bẹ̀rẹ̀ ní wípé irun tọ́lọ̀ ní oyè ọ̀ di ọ̀nà sáwọn òbí gbà wọ́n lọ́wọ́ àwọn àfáà tó ṣe pé wọ́n dá wọn dọ́rọ̀ ara wọn nígbà wọn bá dọjọ́ bí èdè wà látàsírò wa zero tó zero ọ̀rọ̀ arú ẹrù ẹ̀ṣẹ̀ kan kò ní irú ẹrù ẹ̀ṣẹ̀ lómi ìwò àfáà dádì mi ni látọjọ́ tó ti pẹ́ àfáà dádì rẹ̀ ni látọjọ́ tó ti pẹ́ àfẹ́ ẹlẹ́bùn ọ̀ọ̀sì máa bó sì gba rẹ̀ lẹ́yìn rẹ̀ ìwọ náà ló fún bàbá lówó owó rẹ̀ náà ni ọ̀rọ̀ fún owó tó bá fún bàbá wọn náà ni ó tó lọ kó gbólóògùn wọ́n tó ń gbà ká wá fún wọn náà látọ̀dọ̀ wọn ó ní ìfẹ́ kọ̀ fún dádì kí wọ́n bà bínú ọwọ́ wá ń gbà wọn yẹn máa ń gbà wọ́n máa ń ṣàṣejẹ́ wá fẹ́ lómi nígbà tí àwọn ọ̀rẹ́ bá ẹsẹ̀ bímọ àṣejẹ́ ń gbìn wà ní kìí sàwádá ẹ̀ kìí sàwádá kìí sàwádá ilé o tó o bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n wá lọ́dọ̀ rẹ̀ tí wọ́n gbádùn tí wọ́n jẹun tí wọ́n jẹ́ ah ọlọ́run ṣeun mọ̀rọ̀ ma bí ẹ̀yà abẹ́ bá dúpẹ́ tí wọ́n sì ń gbéṣà sọ̀rọ̀ abọ́ ẹnìkan bẹ èèyàn dáadáa ni sàwọ́dí ló ti kéwu ló ti kéwu tó yẹn kú dáadáa ọlọ́run ṣe kẹ́ ẹ tó wá jẹ́ tí máa ń ṣe dáadáa sórí ìṣẹ́bi ìmọ̀ náwó fẹ́ bí láyé ìjọ àti òlérò lọ́rọ̀ wọn bá jẹ̀ mẹ́rin ọlọ́run kò bá ṣàforíjì fún ọlọ́run kò bá kẹ́ ẹ̀ ṣùgbọ́n nítorí àìfihàn tó yẹ yí ebi ibi tí ọ̀yà wọn ṣiṣẹ́ wọn ṣiṣẹ́ tọ́jà kan lẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n máa ń ṣe dáadáa dáadáa rẹ kọjá abẹ́ ìpín ká sọ̀kú ẹ̀yàn mọ̀yàmọ̀ kò bá wa sọ́bà kò sọ fún àríwí pé ká lọ máa ṣèkú sí tẹ̀ kò bá wa sọ́bà ká lọ bá aṣọ́ nídìí lóní àmọ́ ṣe dáadáa rẹ kọjá ṣùgbọ́n àgbọ̀dọ̀ mú orí fún ṣe dáadáa sí wa púpọ̀ irú rẹ̀ láwa ní ní sáré rẹ̀ mọ́ làwọn fẹ́ máa rí dáadáa rẹ̀ ń bọ̀ tẹ́tọ́ra dáadáa náà ni kò sí dáadáa síbi kó ní oyé wọn níbẹ̀ dáadáa sóbi ibi tó ti bẹ̀rẹ̀ ní ẹ̀ o bàbá ti mú yẹn kámọ́ra ti ké anábìsọ́lá alẹ́wàlẹ́ wasalam ó ti àlè imánu bìláì sàádù àbíbẹ̀ ẹ̀kọ́ ó ti sọ̀lá àtù sàádù ìyá tí èkìrùn bàbá tí ó tó ló dáadáa sí ó dáadáa sí ọ̀hún tọ́wọ́ bá bá wọn sọ̀rọ̀ ọ̀rùn ọ̀ fẹ́ràn wọn ìyẹn lọ́pàá láyé mi tí fífẹ́ràn òbí ṣíṣe dáadáa sóbì ara ẹ̀ náà ní kéèyàn kọ́ wọn lẹ́sìn àwọn onímọ̀ wa ní dáadáa yẹn méjì ni dáadáa tí wọ́n bá ní bẹ́rù méjì ló pín sí torí bọ́jọ́ ti lọ ìkan bẹ́ẹ̀ nu méjèèjì sílàtà máa rò fún sílàtà معروف صلة أنا صلى الله عليه وآله وسلم بعيه أنا كان صحابيات عجبي ìyá rẹ̀ ìsìláàmù ìyá rẹ̀ wá fẹ́ wá kí ọwọ́ lọ́wọ́ nígbà Muhammad sallallahu alaihi wa sallam lẹ́rẹ̀ ẹ̀kẹ́ àrẹ́bì ìyá rẹ̀ mọ̀ fẹ́ wá òjìdí ìgbà ìsìláàmù ẹlẹ́bọ ni àfàásùn omi tí mo lè kó mara kí n ṣe dáadáa sí kí n ṣe bọ́ máa kí n ṣe sí àṣà arábìnrin sì ní òmùmágì sì ní òmùmágì ó yà rẹ̀ mara mọ́wọ́ dídẹ́lẹ̀ bọ̀ ẹ̀ nítorí abẹ́rẹ́ lòdì wípé sílà èyí ó ṣe sílà pẹ̀lú bí kódà kí wọ́n mọ̀ sí téèyàn ń ṣe sílà yẹn ọ̀gbọ̀nọ̀ já ní ìrùpàlà yẹn ti sílà òun ni wàásù kéèyàn dá nǹkan pọ̀ èyí ó sì máa dàgbà wọn náà lò bí ènìyàn mo lọ pàrọ̀ yìí wípé ara bẹ́rù olùwà àdìdẹ yìí èyí ó sì yẹn fẹ́ni tó jẹ́ mùsùlùmí nínú wọn ẹni tó ti ya kéde èyí ó sì sí ọlọ́run náà nílò yẹn sábàbí láti dàgbà màrúf àwọn dáadáa nínú àwọn olè lórí nígbà táwọn náà bá lágbára àti ṣiṣẹ́ mọ́ gbogbo aná bá ti sáré kiri ara ọ̀padà rẹ̀ jà náà ni ọ̀sọ́jọ́ ta fẹ́ dá sí. kò sí ẹni tí ń bẹ lọ́wọ́ ní pé kọ́lọ̀ mọ́jọ dá fọ́mọ ohun tó wù abẹ́ ẹni tí ń sàdúrà rẹ̀ bẹ́ẹ̀ wà á lè rí abẹ́ bẹ́yàn bá jagun nìyẹn ní ìrùwọ́ lè máa sàdúrà rẹ̀ pé ah, ọ̀pọ̀dọ̀ dá fọ́mọ ohun tó o fẹ́ bọ́ bá rẹ̀ secondation lójú tí káàdì bọ́ọ̀mù ọ̀wọ̀ náà ni pé wọ́n á ní ibi tí mi ti bá ti bẹ̀rẹ̀ ibi tí mi bá parí sí jáde wọ́n ní kọ́ mú ti bẹ̀rẹ̀ ìwọ́n máa bẹ̀rẹ̀ ọ̀nà kọ́ dáa fún mi yẹn tó bá wá rí ẹjúmọ́ rẹ̀ ló bù káàkà fún mi méjèèjì lèyàn máa mójútó fi ibi ìrìn wá rí lẹ́yìn sí láti wọ́n máa èèyàn máa kọ́ gbogbo téèyàn bá lè ṣe láti fa ẹ̀mí wọn sọ́dọ̀ yẹn lèyàn máa ṣe ẹ lọ ọlọ́mọdé àbí ọmọ tí ó kó wọn ìyẹn làwọn ọmọ tí wọ́n bá di kiri ó máa ń ṣe báwo bí wọ́n bá kọ̀ wọn lọ́mọ níbẹ̀rẹ̀ wọ́n máa gbà wọn lọ́mọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ha àbẹ́ẹ̀kọ́ wọ́n á tún wá fẹ́ràn àwọn ọjà ìtẹ́jẹ́ mùsùlùmí lọ débi pé ìmí ṣe ó padà mú ìyá rẹ̀ lọ sọ́ọ̀tì ìyá rẹ̀ sọ́ọ̀tì rí àwọn àyà ìwà ni sí ìbọ́lọ̀ wa pè a وصحبه وسلم طبعا انت اللي بيه ìbéèrè tí ò lè fi mẹ́ta na ọwọ́ ipọ́ o alọ́bọ̀ nọmba wa àbọ̀bí ní nọmba wa ìwọ lọ́kàn nọmba wa àkọ́kọ́ rẹ̀ nọmba yìí náà nọmba láà ọ̀yà alákọ̀ọ́kọ́ gaskiya tí obìnrin bá sọ pé ọmọ àlúbì kan máa fẹ́ kò sí nítorí kéèyàn máa tẹ̀lé wa lórí ẹ̀ kò sí kìlọ̀ ṣé yẹ ìwọ ni tí ara gé ṣé nǹkan kan bẹ tó sọ́dọ̀ ara yẹn lẹ́yìn lórí láti fi ọmọ àlúbì ẹ̀ nínú Islam tó bá ti jẹ́ pé fífi ẹ̀yìn ni yóò wà fi dàárín ẹ̀yìn àtòbí èèyàn lò kéèyàn lọ fẹ́ lómìnà irú tíyàn rí lára ẹ̀ kíyàn wà lára ẹlòmíì tọjọ́ máa lu bòmíì èyí ò rí tíyàn bá wà wí pé ah, ọmọ yìí fọ́jì kan àbẹ́rẹ́ méjì èyàn wà wá bí wọ́n sì yọnu sí kéèyàn fẹ́ yẹn wà dẹ́dẹ́ kí ní ẹ̀dá ní àbámọ̀ àdúgbò ní kí ni kì í ṣe torí yẹn lẹ́nu ló ṣe sọ̀rọ̀ kì í ṣe torí ara ẹ̀ sọ fẹ́ bèrè pẹ́sọ̀ ẹnu ara ó fẹ́ fọdún àwọlé nù ìdí yẹn kọ́ ní abirikí ló ṣe sọ̀rọ̀ kì í ṣe ní pé tí òbí èèyàn ọ̀bá gbà àbí torí tó ní bí èèyàn ọ̀bá gbà ní abirikí ló ṣe sọ̀rọ̀ kì í ṣe náà Nah tí ó tún ní séyàn lè tẹ̀lé kí ẹ ṣe pé séyàn lè tẹ̀lé èyàn ó tẹ̀lé ni tí ẹ bá wá rí pé àmàràn yẹn ó yàtọ̀ sí tí àrí pé mọ́síláhà ó wà ń bẹ̀ fún yàn tó bá ṣe òbí tí máa bínú ní ẹ̀bá kọ́ láfa ìmọ̀ràn rẹ̀ yìí èyàn ó di ọmọ pé ẹ̀bẹ̀ kọ́ láfa tó bá sì jẹ́ kí màrán tí ọba ṣẹ́ ló tọ́jú tó bá wò pé bó ṣe wúlò kò sí wàhálà àwọn òbí náà ò lè tó bá wọn nítorí bá mú adúó wọn lé lórí nǹkan kan nǹkan kan bẹ̀ lábẹ́ lórí bá mi sọ pé rárá ń wọ̀ gbà nǹkan kan mẹ́mbẹ́ èmi sì máa sọ fáwọn èèyàn kọ́dà mo ti sọ mí náà mo ti fẹ́ sọ màmí ló kọrí tí màmá mi sọ kí má sọ ọkọ yẹn má sọ ọkọ yẹn mo sì fi sọ ọkọ mi ìgbẹ́ ó sì kú tó máa wájú ọlọ́pàá ti sọ ọkọ padà ṣùgbọ́n ìgbà tó wà láyé ní ìgbọ̀rọ̀ sọ́kọ̀ kí wá sí dáadáa wá ní kí sọ́kọ̀ òní gbà ní ìgbé ó lóun ọ̀fẹ́ máa yan gbó ọ̀láìpẹ́ ó sì ní èmi gan sì mà dí mo mà o ó ní ìdí ìdí yẹn èmi àyè ó yé mi náà sókè wá ní bàbá yà mí ẹnu jẹ torí kò ní láìjọ máa yóò yé tiẹ̀ ní ẹ̀ máa sọ lóòótọ́ yóò yé tiẹ̀ kí wàá lé orin tí bẹ́ẹ̀ ń bi kó bí èèyàn wí tí ó kọ̀ ọ̀pọ̀ ni mo sì fi lẹ̀ ìgbà wo ni mo pé kò sí láyé má débi kó tiẹ̀ nínú rẹ̀ ọgbọ́n mo sì sọ padà tóró kọ́ ń wèlú mo rọ̀ padà yìí mi ti ẹ̀hán èmi mí ìmọ̀nà mí ń bẹ̀tẹ́ gé bí àṣẹ náà bí àṣẹ ní tí ẹ̀ bá rò pé nǹkan báyìí ló máa múnú wọn dùn sí yàn kí ẹ̀ mí ìlú àtúnṣe èèyàn ń ṣe pamọ́ ni o torí èèyàn lọ́wọ́ bímọ o téèyàn náà pàṣẹ o téèyàn náà mú mọ̀nà wá o kò ní dùn máa yàn kọ́ ọmọ tèèyàn náà mọ́ gbà tèèyàn náà o téèyàn bá gbà tó bí èèyàn ọmọ náà ò ní gbà tèèyàn náà o ọ̀sọ́gbọ́n àṣepamọ́ ni àṣepamọ́ ni wọ́n sì láṣepamọ́ ni kíni o àbọ̀wá bá àyàfi tó bá jẹ́ pé ṣẹ̀ ni tí wọ́n ń sọ lóko torí pé látọ̀ àtàlí màkàlókè à ń bí ẹ̀sìn ní àwọn òbí wa jẹ níbi gbé lórí wàsá náà. ẹ fẹsẹ̀ ni wọ́n béèrè pé kájà wà ní sáńkọ̀ wa yìí. náà. gẹ́gẹ́ bí àsìkò. náà ọ̀dọ́ náà pẹ̀lú dáńdá covid ṣé àrẹ hmm. tí wọ́n nígbà yẹn òun àti àwọn àti kálífọ̀ jọ sọ̀rọ̀ àti wọ́n á pe ṣáà ní tàmí ẹ̀ fọ́ ìlú kí ni ètò ìwọ̀n ti gbé ṣáà lè gbọ́ ìlú. èèyàn fi yẹn ṣe náfìlà lásìkò ọ̀run bá tó ìwà kékeré tọ́lá ní sọ́lá alẹ́ wa sọ́lá ní oyè àìkè àwọn àmì ìrù kan padà ń bọ̀ bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ wọn gbóná gan wọn ò ní kírun lásìkò ẹ̀ tí wọ́n bá lọ lára jàsìkò ẹ̀lọ ẹ̀kìtì ńlẹ̀ tí wọ́n bá ti tó ọba kírun tábí yorùbá gbọ́ ọmú tó ní èsì mùsùlùmí ó ti ṣe dídà ẹ̀dùn aládéhùn ọ̀rọ̀ kìtì ẹ̀ náà lẹ́yìn ẹ̀ ìgbẹ́lọ́ láti lọ́wọ́ lọ sí dídà tó ti yé èsì torí tó bá ní pé ìdájọ́ ẹni tí ọba kírun pé kìí ṣe mùsùlùmí tó lára níbi tó kọ́ aláàdé lẹ́dí bá yẹn abẹ́ náà mọ̀ sọ́lá bàmí tó àrùn kẹ́hà bàbá tó ẹgbẹ́ rẹ̀ gé orí ẹ̀ tó ń fi èèyàn èèyàn wà ní ọ̀rọ̀ tí ẹ bá ń kí kàtàsí orí òtó yóò bọ̀ kí àrẹ́mísọ́lá alẹ́sà lọ́sà ẹgbẹ́ fún wa yẹn wà kíkẹ́ yẹn tó báyà náà bó sì jẹ́ náà. tí èèyàn bá ṣe àlọ́lá lórí ẹ̀jẹ̀ wọ sọ́ọ̀tì wọ sọ́ọ̀tì yẹn ó ní ó ti já hmm. ṣé bá pẹ́ sómi ìṣèlú ìjọ sọ́ọ̀tì àmì yóò kàn wọ́n. kò ní tọ́ba ẹ̀kọ́ kan ya láwọn àmì kan ó lè kò sí ó lè pa. àwọn sọlá sọlábà lọ́wọ́ àwọn sọlá àjọ sọ wọ́n máa ń pa tó fòtò ti ya àwọn pa torí kí láyé ìgbà náà ní nǹkan ọ̀rọ̀ nǹkan báyìí níbi gẹ́gí sọ́ọ̀sì ọmọ yà rárá níbo nǹkan ọlọ́run rárá ṣọ́ọ̀bù tẹ̀lé ẹni tí ó wà ní ẹnu wọn ṣọ́ọ̀bù ẹni tí ó gùn kan ẹni tí ó gùn gan ṣọ́ọ̀bù náà ní kọ́lọ́kọ́ bá tẹ̀ ọ̀gbìn wọn náà òfin kan wá táyà àánú ọ̀yà. bọ́ọ̀lù ọ̀sẹ̀ mọ̀ ṣáàlì kan kò ní lónìí ṣíkẹ́ wá ní bàbá rẹ̀ wá sí mùsùlùmí bóòlù sí mùsùlùmí sí mùsùlùmí ẹni ya tí a bá sọ fúnyàn pé mùsùlùmí kí lọ́kàn yàn kí yàn sọ pé yàn mọ̀hálù tó kúlé lórí ta ló sọ̀rọ̀ ló kọ mùsùlùmí tí yàn jẹ́ tí obìnrin yìí mọ̀hálù tó kúlé lórí ta ló tó ọ̀rọ̀ ní a máa ń gbé yẹn nínú ẹ̀sìn wọn yà ta ló tó ọ̀rọ̀ èyí wádìí tí ọba kan yàn kí yàn máa wádìí ọgbà yìí èyí á sọ ọdún kọ mùsùlùmí ọlọ́mọ bóyá mùsùlùmí ló wà ní ìdẹ̀lẹ̀ ikú ṣe farajì èyàn sọ látọ̀lọ́yìn ó tó lọ́rọ̀ ma tó kúlé lórí wáyá mùsùlùmí àgbẹ́sẹ̀ mùsùlùmí mùsùlùmí ni ìyẹn òkú sí tọ́kàn ẹ̀kọ́ nílẹ̀ ó ti dìbéèrè méjì bá wọ ẹ̀yọ̀ kan mùsùlùmí má dáa abẹ́ ẹ̀mà ni ọkẹ́ ọ̀dà ọ̀yà èmi ò èmi ìfẹ́ gbọ́ wọ̀rọ̀ wa bóòlù ló ṣe fún ìyànjú ibi ló pàmì sí àmà pé ẹ mọ ara ẹ máa gbọ́ tí ẹ láwọn béèrè kan ìbéèrè ọgbọ́n ẹ ká máa dọ́gbọ́n sí béèrè nítorí ánsà mi ló bí ìbéèrè ẹlẹ́kẹ̀ẹ́ kíkà lẹ́yìn àti ẹ̀tọ́ ti wá gbájú gan ẹ̀yìn fẹ́ tẹ̀kùtì ọ̀rọ̀ tí kílù ṣẹlẹ̀ gan ẹ ti kẹ́ ẹ̀tẹ̀ torí táwa dáhùn yẹn tán ẹ̀ tí wọ́n lù mí òtún dé ká tún wá níbàyẹn kọ́ ká tún wá ṣùgbọ́n káléèyàn kiri àdán káléèyàn kiri èyàn káléèyàn tó ti wá dàgbà jẹ àtúnà tí yẹn bá ti wá dàgbà dàgbà rárá kí gangan ìbéèrè. tọ́wọ́ ẹ̀ bí ọjà fún mi rẹ̀ gangan òbí rẹ̀ ọmọ kò ń lóbi ṣùgbọ́n omi òun máa ń ṣe àwọn nǹkan kan tó ṣe rí pé ká máa dún ìdákọ́ ká máa ṣe gbogbo ṣe ráwọn àdúgbò ìdákọ́ fíkì nǹkan sára títí ìgbẹ́ ẹgbẹ́ tẹ̀mí ìmọ̀ ìdógbé gbogbo ẹ̀ ṣírìkù asọ́ kì í ṣe ṣírìkù tó yẹ ọ̀nà mi ńlá àyà tó táwọn kankan bá wá pẹ́ ẹ lọ́ka kí táwọn tó fi dáadáa ẹ̀ẹ́dì tí wọ́n sọ fún ìgbìmọ̀ ní alákọ̀tà ní màtá fàlá àtàmọ̀ lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣírìkù asọ́ tọ́yìn ṣùgbọ́n ó lè ní ṣírùkù àṣùgbọ́n àtúwà àrùjàre tó bá ṣe wípé ẹni ní wòrí àwọn nǹkan yẹn bíi sábàbí tó ẹgbẹ́ yẹn ń lo àwọn nǹkan yẹn fún sábàbí ṣírùkù ìṣùgbọ́n àṣùgbọ́n ṣùgbọ́n tó bá gbà pé àwọn nǹkan yẹn gan ni wọ́n ní agbára àti ṣọ́wò kí ẹni pé ó lè jẹ́ sábàbí àti rí ìṣọ́ mọ̀rọ̀ bá láyé bìtì tó bá ṣe pé yẹn ìgbà ló gbọ́dọ̀ ìyẹn àṣìmọ́ lórí jíjẹ́ mùsùlùmí rẹ̀ ní òsì sẹ́kùlé lórí tí ó bá wá ṣe mùsùlùmí ọ̀dọ̀ lọ ìbára lè ṣe pẹ̀lú àgbà tí ìrìnàṣẹ́ ló gbà ládá ṣùgbọ́n kò ní ṣe láǹfààní látàkọ́ náà ṣùgbọ́n ìrìnàjò ọ̀sọ́ pé ìrìn máa ṣe àdúrà fún ọgbẹ́ ìjà nítorí àwọn ọmọ ẹ̀yà wàkọ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ wọn jáde lóhùn bí ó tó ìhà àwọn tí wọ́n rí sáàfà tí ó kọ̀ wọn lẹ́sìn àwọn gàgà ní ọ̀fọ̀n níbi táwọn afá púpọ̀ ní láyé ọ̀dọ̀ ẹnì bẹ̀ ọmọ alágbá ni máa kọ́ ni ṣùgbọ́n ó sì gbọ́ wá sí ọba jọ pé oríkè kọ ọ̀dà kọ̀ bá kọ́ ni wọ́n lọ́dún àkọ́kọ́ ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́ta ó sì tún bí ọdún mẹ́wàá àkọ́kọ́ ni wọ́n pa orin kíkọ ti gbogbo kánàkánà àwọn táwọn ará nàìjíríà yìí náà sọ ọ́ ní tọ́ọ̀gì ó kàjọ́ mọ́lá tọ́gì irú àwọn tọ́gì fújìun tọ́gì rédíè tọ́gì kankan bá náà ó sì lo fourteen years bẹ́ẹ̀ tí ọkọ̀ ìgbà tó pé fourteen years ó ti pọ́n ti ọba pàdé ọ̀dọ́ ọ̀dọ́ rí kan náà ọ̀dọ́ wá béèrè pé a ah, kí ó sì ẹ́ tó ti ẹ̀kọ́ rí mọ́ná onígbà tí a ní kọ̀ fẹ́ sí mọ́ ọ̀pọ̀ rí mọ́ tó ń lọ lọ́wọ́ ó ní gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ ọ̀dọ́ ti lábáwá tí wọ́n tó ń sọ ẹni pé ká lọ máa gbórí tòyìnbó wọ́n wà chíǹdì ọ̀làjú wọn sọ́làjú òyìnbó ó ní ọwọ́ kọrin lọ ní náà tó wọ́n ó lè rí ọmọ lábáwá náà tí ọmọ ẹ̀ńtátẹ́ẹ̀ ni wọn kò ní jẹ́ ìbọn ní ọmọ ẹ̀ńtátẹ́ẹ̀ ni wọn kó sì wà lájú orin kíkọ mufti oníní kọ́ntírì kan ṣe ní kọ̀ọ̀lọ́ mufti kọ́ntírì ní o kìí sáwọn àfáà gbolé o kìí sáwọn àfáà dáwọ̀ pé àbákiri mufti mufti odidi kọ́ntì kẹ́sẹ̀ mufti ìlú o odidi kọ́ntì ìní o ṣé tẹ́lẹ̀ yorùbá ní ẹkú ní ìsìnkú nílò ọ̀rẹ́ tó ń tẹ̀lé irú tó ń kó bá wọn tí wọ́n jọ wọn ní wọn náà ṣùgbọ́n lè ta bábá láyé nù wọn ká máa bó láti yọ wọn kò mẹ́ ọlọ́wọ́ kan ọ̀yà. Thank wá pé pé ṣàfihàn lẹ pé pé yàn ṣàwọn ṣe nǹkan tó ń lò ìyẹn ti wá bọ́ lọ́wọ́ máa ń wò àpé títẹ̀ wọ́n ti fìyàn lẹ̀ tó ẹlẹ́yìn ẹ̀rìn nítorí ẹ̀fọ́ máa lẹ̀ lórí ẹ̀bá mú mi ìwọ náà ní ìkọlẹ̀ gbogbo òbí wa máa sábà ṣe bẹ́ẹ̀ kí á ah! ìyàwó máa bí òní kúlẹ̀ mọ́ mi ló wà gbúra wọn. wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọ́n dàgbà yìí wọ́n gbà ní wọ́n bá ti sọ ọmọ ẹlẹ́yìn ọlọ́run ká jọ ọlọ́mọ lá ọmọ ìjọ ọmọ ẹlẹ́kẹ̀ẹ́ kì í ìmọ̀mọ́ no ní ọ̀pọ̀ gbà àgbúrò ọ̀dà táwọn bọ́sá ti wá yàrá sáwá ẹ̀sì yá àmàlà ẹ̀rù yàrá kó pẹ́lẹ́ ọlọ́run bọ́sá àlọ́ ìfà àmàlẹ̀ sọ̀rọ̀ àlẹ́ tàlà ọmọ hàmìkà sọ̀rọ̀ láyé lọ́sọ̀rọ̀